àwọn agbébọn tó lé ní ọgbọ̀n níye tí wọ́n sì daṣọ bojú wọ́n yabo ilé teslim fọlárìn tó wà ní ìlú ìbàdàn ìròyìn tó tó wa lọ́wọ́ ní yàjóyàjó ní àwọn agbébọn ti yabo agbègbè sẹ́nitọ́ teslim fọlárìn tó wà ní ìgboro ní ìlú ìbàdàn agbẹnusọ fún teslim fọlárìn wáṣọ ọlánìyìn ó sì sọ lójú ọ̀rọ̀ ọ̀hún òun gan ló sì fìdí ìròyìn náà múlẹ̀ fún wa ó ní bíi aago mẹ́jọ alẹ́ ó rí kọjá ni àwọn agbébọn náà dé agbègbè àwọn pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Hilux bíi mẹ́wàá èyí tí wọ́n fi ọ̀rá bo nọ́mbà ìdánimọ̀ wọn àwọn ènìyàn kan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ní orí ló kó àwọn yọ ṣùgbọ́n ọ̀pọ̀ nínú wọn ló farapa yánnayànna àwọn agbébọn náà ni wọ́n wọ ìbòjú aláṣọ dúdú wọ́n sì ń pariwo yí pé níbo ni Fọlárìn wà níbo ni Teslim Fọlárìn wà ikú ló kàn fún báyìí nígbà tó yá o ni wọ́n bá ṣínà bọn bolẹ̀ wọ́n sì ń yìnbọn sókè ní kíkankíkan ẹlòmíín tó wà níbi ìṣẹ̀lẹ̀ náà tó tún bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó ní ọlọ́run ló kó àwọn yọ tí àwọn sì ń dúpẹ́ lọ́wọ́ aláwùrábí ọ̀lànìyí tẹ̀síwájú wípé àwọn agbébọn tó tó ọgbọ̀n ni wọ́n wá síbi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mẹ́wàá pẹ̀lú èròǹgbà láti pa Teslim Fọlárìn wọ́n rò wípé Fọlárìn yóò wà ní ilé ní irú àkókò òun nítorí wípé ó fẹ́ bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣe ìpàdé ṣùgbọ́n kò lè wá nítorí ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn kan ní ìlú Ìbàdàn ọláníyì ni àwọn ti fi ọ̀rọ̀ náà tó àwọn ẹlẹ́ṣọ́ aláàbò létí wọ́n sì sọ wípé àwọn ò rí dájú wípé àwọn ò fi síkù òfin mú irúfẹ́ àwọn agbébọn tí wọ́n dá aṣọ oró ẹ̀ ṣòro àwọn agbébọn tí wọ́n tó ọgbọ̀n níye wọ́n sì dáṣọ bojú wọ́n wá ilé teslim fọlárìn tó wà ní ìlú ìbàdàn ẹ má gbàgbé láti bá wọn subscribe subscribe kì í dánwó ènìyàn rárá níbi tí wọ́n kọ subscribe You see, tẹ̀ kẹ́ fi bá wọn subscribe.